في المرسلين وعلى آله وصحبه ìbéèrè ẹ̀rọ ọlọ́run bá ní pé àgbàlagbà tí wọ́n ní maradi sukar wà dọ́kítù dẹ́mù wọ́n ní hypertension lọ́pàá kan náà wọ́n tún ní wọ́n wọ́n ti lọ sí hospital wọ́n ti tọ́jú wọn ó wálẹ̀ níwọ̀n bá díẹ̀ ṣùgbọ́n kò tí ì nọ́mà bákan náà wọ́n máa ń pariwo ẹ̀yìn ríro lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ní nínú àwọn nǹkan àwọn tó wà ní àrọ́wọ́tó kí ni nǹkan tó lè ṣàǹfààní fúnru wọn pẹ̀lú ògbó ọlọ́ tẹ́ bá gbìyànjú láti lọ gẹ́ẹ̀tì egbò igi kan tí wọ́n ń pè ní àsọfẹ́yẹjẹ egbò àsọfẹ́yẹjẹ ọ̀nà méjìlẹ́ lè gbà ló fẹ́ni tó ní márọ́dì sukar wà dọ́kítù dam ẹni tó wà diabetics tó tún wà hypertensive ọ̀nà méjìlẹ́ lè gbà ló a lè ṣe egbògi lóhun gangan fún rẹ̀ tá ṣe tí ó jiná dáadáa kí àgbàlagbà yẹn mọ mu síbi mẹ́ta thirty mil thirty mil láàárọ̀ thirty mil lálẹ́ pẹ̀lú ògbó ọlọ́run lẹ́yìn ọjọ́ kẹta síjọ́ karùn-ún wọ́n gbọ́dọ̀ ọmọ lọ ṣàyẹ̀wò nǹkan méjèèjì pẹ̀lú ògbó ọlọ́run kí ní ti dáa jù nínú àwọn nǹkan tá a máa ń lò fún tó jẹ́ nǹkan tó wà láìka bíbẹ̀ bá kọ́ bí rd la bá tún pípọ́n lọ get one sílé yẹn wá láti Malaysia egbògi ni wọ́n fi ṣe ó ti fẹ́ fèkì ní ṣùgbọ́n lè má rí yẹn gbogbo ìgbà ṣùgbọ́n ìgbà sọfẹ́ yẹn jẹ́ tẹ́ bá ti lọ síbodè tẹ́lẹ̀rìn rí ìgbà sọfẹ́ yẹn jẹ́ ti rí pẹ̀lú ògbó ọlọ́run ó jù ọlọ́run fi sí kọ́mọ̀ jù síbi mẹ́ta lọ thirty mil láàárọ̀ ẹ̀yìn ti mọ wọ́n lẹ́nu yóò mọ sun àwọn ti mọ̀ bó ṣe ń ṣe ó yóò sóye tí ẹni tó bá sì wà pàtẹ́sù bá ti ń sùn rísì ọmọ wálẹ̀ ọjọ́ mi ti jẹ náà. lára àwọn ìbéèrè tí wọ́n béèrè ń bì ní wípé um, ẹni tí ó ní prostrate enlargement kí ni àwọn nǹkan tí wọ́n lè lò. wọ́n yóò bá alhamdulilayi ẹni tó ní àìsàn prostrate tá à ń pè ní sétọ̀ sétọ̀ sétọ̀ àìsàn prostrate táǹpé ní sétọ̀sétọ̀ ẹ gbìyànjú ká lọ wá common crest seed common crest seed òun náà pè ní habbat rashad bákan náà ká dẹ̀ lọ wá àwòrán kìnnàánà òun là ń pè ní mint leaf common crest seed àti mint leaf á sè wọn papọ̀ but common crescent yẹn lákọ̀ọ́kọ́ sè ẹ̀rí ó dàbí ọmọ ká bàbà báyìí hmm. ó tún kéré jọ ọmọ ká bàbà lọ èèyàn máa ṣe pẹ̀lú ọ̀pọ̀ omi tó bá ti á ń jiná lọ lásẹ̀ wá da nánà sí torí pé nánà òun ò ní pẹ́ tí iná fi máa mú òun á wá ṣe papọ̀ ẹni tó bá ní àìsàn sétọ̀sétọ̀ ó máa yọ ìlàjì cup ìlàjì cup tí mo gbà lérò one hundred and sixty mil ní full of a cup Ah. ìlàjì ẹ eighty mil sóye ó máa wá bu twenty mil ní apple seed cider vinegar water apple one ó máa bu tó bá mu yóò mú ní warm láàárọ̀ àti lálẹ́ side effect ẹ ni pé ẹni ó máa tọ̀ gidi gan pẹ̀lú òkú ọlọ́ọ̀ eléyìí já ìkejì ó da torí prostate enlargement àwọn ìṣòro míì tún wà lábẹ́ rẹ̀ sóye ọ̀pọ̀lọpọ̀ gbà infection máa ń wà mẹ́ẹ̀ so yẹ bákan lọ lè tó fẹ́ wà cancerous as time goes on ó wà advisable ká lọ gẹ́ẹ̀tì lemon oil ginger oil turmeric oil ìjọba ẹ̀kọ́ ní ìdálóhùn tọ́rẹ́ ni mo fi ń kọ́ ah, turmeric oil and black seed oil lemon oil hmm. ginger oil turmeric oil and black seed oil so ètò nípa àwọn oils yìí ní ability àti shrink inflammation prostrate yẹn padà hmm. fún délé wọ́n máa mú tó bá ti mix gbogbo àwọn ẹ̀sì yìí papọ̀ wọ́n máa mú five mil láàárọ̀ five mil lálẹ́ ẹni yẹn máa lò for forty days after that tó bá padà pẹ̀lú ògbó ọlọ́run bó ṣe wà pọ́n níwà yóò ti sínú kí n ṣá ọmọ. Allahu akbar jazakumullahu khairan lára àwọn ìbéèrè tí wọ́n béèrè ń bì ní wípé kí ni àwọn nǹkan tí a lè lò fún oyún ìju eléyìí tí a mọ̀ sí fibroid. oyún ìju tá a mọ̀ sí fibroid àwọn kan tá lè fi tọ́jú ẹ̀ ẹni mo sọ̀rọ̀ kan kọjá nílùú ọ̀dọ̀ wa bàbá kan wà tán ti ṣàìsí wọn ò mọ ògùn méjì gbogbo ń tẹ́ bá gbé lọ́wọ́ bàbá pé mọ̀ yẹn èyí mọ̀ mọ̀ nítorí òjò ṣe mọ̀ pé tẹ̀yàn bá ti ṣe nǹkan tó ń succeed gbogbo nǹkan lẹ́fẹ̀ẹ́ máa lọ gbé ba àmọ́ náà ń bẹ lọ́rọ̀ bàbá yìí tó pọ̀ gbogbo ń tẹ́ bá gbé lọ́wọ́ pé wọn mọ̀ lẹ́yìn oyún òjò sọyẹ bẹ̀tì nǹkan táwọn ń lò títí tí wọ́n fi kú mo lè sọ pásítọ̀ tí mo ń súnmọ́ lé wọn lọ pé mo ti bá àwọn ọmọ ọ̀tọ̀ rẹ̀ ni bàbá yẹn jáde láyé ṣùgbọ́n àwọn kan táwa máa ń lò lọ́dọ̀ tiwa òun ni pé ó mú bí iṣẹ́ ńlá díẹ̀ lọ́wọ́ èèpo igi ìrókò èèpo ara igi ìrókò back èèpo ara igi ìrókò òun la máa lọ wá àti èèpo ọsàn wẹ́wẹ́ tá ń pè lọ́sàn òrombó tí wọ́n ti fún omi náà tó ti gbẹ ọ̀pọ̀ ẹ̀ mm. àti potash káwọn alábẹ́rẹ́ òun la máa ń sun papọ̀ gbogbo ẹ máa di powder tí wọn bá ti wá fẹ́ lò káwọn alábẹ́rẹ́ ni mo pè ó ìpè ní káwọn búlálà ó káwọn búlálà yàtọ̀ sí káwọn alábẹ́rẹ́ ó hmm. lódodo búlálà náà tẹ bá ń wo òun gbà mí rà bí pábẹ́rẹ́ mẹ́mẹ́rẹ́ tá alábẹ́rẹ́ rò pábẹ́rẹ́ gẹ́gẹ́ ni wọ́n dìjọ báyìí hmm. àwọn bàbá àti mi rà yóò bá wọn gẹ́tì ẹ lọ́rùn hmm. white ẹ wà black ẹ wà káwọn alábẹ́rẹ́ gẹ́gẹ́ ni so wọn lájọ papọ̀ a máa ń papọ̀ tẹ́ni ẹ bá ti fẹ́ mu ó máa bu powder yẹn síbì kan pẹ̀lú ọsàn wẹ́wẹ́ síbí mẹ́fà náà ló máa mu tẹ́ni ẹ bá ní ulcer ó wà advisable kó lọ kó lọ ìkara àwọn ìgbín ní powder kó dà sínú omi tó pọ̀ tó tó sterilize water tó yẹ àsìkò tó bá ti ń lo nǹkan yìí kó máa lò torí pé kò ní jẹ́ kó provoke ulcer ẹ̀ nìyẹn torí pé ẹ mọ̀ pé lime òun á fẹ́ provoke ulcer eléyìí jẹba sí máa ń tọ́jú ẹ̀ pẹ̀lú òògùn ọlọ́run ọba ẹni ò ní ṣe kọjá nǹkan oṣù méjì tí fibroid yóò fi tán insha Allah. oye ẹni tí ò bá lè kájọ fún kíkọ ẹ wọ́n ti rẹ́kọ̀dì ẹ̀ kalẹ̀ ẹ lè lọ wo lórí nẹ́ẹ̀tì bá ti sọ yẹn bárakàlá. èèpo ìrókò pẹ̀lú èèpo ọsàn orógbó tó pọ̀ dáadáa bákan náà pẹ̀lú kan alábẹ́rẹ́ a máa jó papọ̀ kájọ nǹkan ìsìláàmù nífẹ̀ẹ́ sí o tọ́ra mọ̀ pé lójú ogun táwọn èèyàn bá fara gbọgbẹ́ ànábì ló ní kí wọ́n jọ àfi ẹni ànábì ló sọ wọn pé ẹ̀sùn ẹ máa bu eérú ẹ̀ sójú ọgbẹ́ yóò stop ẹ̀ ló fi dògùn dòní dájò nǹkan Islam lọ́wọ́ sí kí ló jó ibẹ̀ nídájọ́ wà kí ló jó ibi tí dájọ́ wà nìyí ṣùgbọ́n pa jó nǹkan kò sí nǹkan kan tó ta kò nínú súnà súnà ìdá lọ́wọ́ sí kí lọ wá jó ibi wà nìyí orí ejò ló jó àwọn èyí jejò sóyé ẹlẹ́yìí jẹ́ ti jẹ́ lára àwọn ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní ìjẹ́ ẹni tí bá ń ṣiṣẹ́ ní chọ́ọ̀chì ṣé irúfẹ́ òǹtàn lè ṣe ìjọsìn ní chọ́ọ̀chì bóyá iṣẹ́ tí ń ṣe ni pé bóyá ó ń gbálẹ̀ chọ́ọ̀chì bóyá àsìkò òun wá tó sólè kírun nínú chọ́ọ̀chì. alákọ̀ọ́kọ́ nínú ṣẹ̀ríyà kò tọ́ láti ṣiṣẹ́ ní èyíkéyìí ilé ìjọsìn tí wọ́n ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ kò tọ́ láti ṣiṣẹ́ ní èyíkéyìí ilé ìjọsìn tí wọ́n sin nǹkan mí tó yàtọ̀ sọ́lọ̀ ó lè fẹ́ bí mi pé á ah, ṣé ní chọ́ọ̀tì wọ́n sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ bẹ́ẹ̀ ni tọ́rọ̀ kì í dúpẹ́ fọlọ̀ tóye àwọn kì í sin lọ torí orin tí wọ́n ní pé Jésù ní máa sin òun ni máa sin kú àwa sì ń sin ọlọ́ tóye fúnde eléyìí nà dínà ìdàláhì al-Islam man يبتغي غير إسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ilé ìjẹun ti jẹ lálọ ìṣe. náà wọ́n ní pé ká máa tú olúwa ní ohun tí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run ẹyọ kan ni kò pé méjì islam nìkan ni olúwa lẹ́ni tó bá lọ mi yàtọ̀ sí islam à nígbà lọ́wọ́ rẹ̀ tó bá dẹ̀ dọjọ́ alkiyama yóò mọ bẹ́ẹ̀ náà àwọn ẹni òfò fúndélé ẹsẹ̀ ọ̀kan òun náà lẹ̀sìn òun náà ní Islam lọ́dọ̀ ọlọ́run ọba fúndélé àgùrọ̀ ṣiṣẹ́ nílé ìjọsìn tí wọ́n ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ ta'awanu alal birri wattaqwa wala ta'awanu alal ithmi wal udwan olúwa ní ẹ dúró tì wọ́n ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ kún wọn lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run ìpa albirra dáadáa àti ìbẹ̀rù ọlọ́run tí wọ́n tẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní wọ́n ìṣiṣẹ́ mẹ́ kọ́lọ́n kó sànù wa. wọ́n ní wípé kí ni àwọn nǹkan tí èèyàn lè ṣọ́ra fún tí ò bá fẹ́ kó àìsàn tí wọ́n pè ní prostate cancer. alhamdulillah àìsàn tá à ń pè ní prostate cancer alákọ̀ọ́kọ́ gbogbo tí ń jẹ́ cancer Allahumma inni a'udhu bika min at-tani wat-ta'uni ومن هجوم البلاء ومن موت الفجع ومن سارة الحمى ومن سور القضاء ومن شر البلاء ونعوذ بك من درك الشقاء ó dá kí gbogbo àmọ́ àdúrà yìí nítorí pé ọlọ́run ọba máa ń lò ní sábàbí àwọn àjàkálẹ̀ àìsàn àtàwọn àìsàn òjijì àtàwọn àìsàn tá àgbúrò wọn rí tí wọ́n ń jà tẹ́ máa ń ṣe àwọn àdúrà yìí ọlọ́run máa kó èèyàn yọ mẹ́ nípa pé ká take precaution gbogbo àwọn nǹkan tí wọ́n ló lè lídìí sí ẹja sọ́ra ẹ̀rí mo sọ̀rọ̀ nípa plastic lẹ́ẹ̀kan inú mi dùn pé ọ̀gá mi gbà mọ́ mi lẹ́nu àwọn lè ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ ẹni ohun tí wọ́n bá ṣe nu plastic ó léwu láti máa jẹ ó súnmọ́ kéèyàn padà ní cancer lọ́jọ́ iwájú bákan náà ni àwọn elétò ìlera wọ́n jẹ́ ká mọ̀ nínú ìwádìí wípé ẹnikẹ́ni tó bá lè máa gbìyànjú bá ìyàwó rẹ̀ láṣepọ̀ wọn ò pé kéèyàn ó ṣe zina o ìyàwó tí yẹn so igi rẹ̀ kí ẹ̀ máa bá wọn lásìkò ní twenty one times èèyàn ní ní prostrate lóṣù ni o twenty one times lóṣù èèyàn ní ní prostrate wọ́n àdí ló fi rinlẹ̀ bẹ́ẹ̀ hmm. bóyá ó lọ làgbo ni o hmm. bóyá ó lọ wó èpo ọ̀gẹ̀dẹ̀ ni o èyí tó fi lè ṣe déédéé tó yẹ lóṣù ni ó mi pé yóò máa fọjọ́ mẹ́sàn-án lẹ̀ lóṣù ogúnjẹ àfijọ́ kan yóò rí pé òun bá yàwó ẹ̀ lásìkò wọ́n lẹ́ni òní ní prostrate cancer a sì sọ pé àlèkọ́ خير من al-ilaj tọ́ يا àbẹ àwọn àwọn umu káwọn náà dákun kọ́ máa sílẹ̀kùn fàáfàá gbogbo ìgbà tó bá ti tẹ̀lẹ̀kùn pàápàá jùlọ àwọn obìnrin tó bá jáwọn nìkan lọ́dọ̀ ọkọ ní ṣeṣe ni wọ́n máa ń pọ̀ èmi lẹ́ni tó jẹ́ pé ìjàkadì ní tọ́rọ̀ bá di ọkọ lóbìnrin nígbà tí ń bẹ lóhun nìkan ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n gbà tó di pé wọ́n pé méjì òní tó wọ́n fẹjọ́ sùn mí pé ẹ̀ṣọ̀ fọ́rẹ̀ yín tí wọ́n ti ń to lé nìyẹn ó ti sinmi lásán ó tó dọ́ mẹ́ta ẹbí wà ló ní ọ̀ láìkì ẹ̀ tẹ́lẹ̀ ó ti á padà láìkì ẹ̀ ń sì fún délé wọn ní ká máa try àti lo irú àǹfààní pé tí ẹ̀bá lè máa ṣe jìmáàrù ní ìgbà mọ́kànlé ní ogún lóòsùn tí olúwa bá fẹ́ kò ní ní profit ilé ìjẹ̀bù ti jẹ́ náà nínú àwọn ìbéèrè tó wà ń bí ni wípé wọ́n ní. àwọn bàbá ní tọ́lá ti bẹ́ẹ̀ ló ń kọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tí wọ́n bá gba Ramadan tó bá tún fi sítú Ṣawwal nílé ọlá ni àbọ́lá kọ́ bẹ́ẹ̀ náà ni tọ́ bá jù bẹ́ẹ̀ lọ náà dẹ́pọ̀ kọ́sàmọ́dì. alakumullah lára àwọn nǹkan tí a máa fi ṣe twenty one yóò wù wá kẹ́ jọ kẹ́ fún wa. tọ́ wọ́n ní kò ń ṣe gbogbo ẹni ò fẹ́ ṣe twenty one arọ́kùnrin mi tó fẹ́ ṣe twenty one tó ti mewu tó wà lábẹ́ àìṣe pé twenty one yìí ṣùgbọ́n gbára ògbẹ̀ wọ́n ní kí la lè máa lò èyí tí ó mú ká lè máa rí 21 ṣe ẹ̀yin lẹ béèrè o tọ̀ èmi ò sọ tọ̀ pẹ̀lú ògbó ọlọ́run tẹ bá lè gbìyànjú tẹ lọ wá orógbó mm-hmm. bákan náà pẹ̀lú kànáfùrù mm. pẹ̀lú ẹkùlẹ̀ ẹkù ẹkù kése ẹkú pẹ̀tẹ́ sóyé yá subhanallah àti egbò ọgbọlọ. àwọn kan ní ọgbọlọ tẹ bá egun papọ̀ ẹ kó jẹ ọ̀gẹ̀dẹ̀ odò agbada, hmm. hmm. ah, ká gé wẹ́lẹ́wẹ́lẹ́ hmm. kànáfùrù bákan náà ẹkù àti egbò fi ṣúgà sí ẹ má jẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbó ọlọ́run ó mọ̀ sọ pé jazakumullahu khairan. lára àwọn ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní kí ni nǹkan tí a lè lò fún ikọ́ yálà ọmọdé àbí àgbàlagbà. náà wọ́n ní wọ́n béèrè nípa àìlera tá a mọ̀ sí ikọ́ a mọ̀ pé àìlera respiratory system ni ikọ́ jẹ́. àìlera yìí ó sì jẹ́ àìlera tó súnmọ́kú nítorí pé tí ọ̀nà tá ń ti dàrú àlàáfíà òjò pé kò ń fìbí kan ìyàtọ̀ sí bí kàpírẹ́tọ̀ ọkọ̀ mọ̀ ṣiṣẹ́ pé tútútútútútú ẹ̀rọ kan ò ní gbádùn bẹ́ẹ̀ ni kọ́ ṣe rí àìlera kọ́ àìlera ńlá ni àwa ní oníranran ikọ́ kọ̀ fún wa ikọ́ sápọ̀ lóníran ìran ṣùgbọ́n nínú ọ̀nà táwọn bàbá máa fi tọ́jú rẹ̀ tí máa ń tó máa mú dáadáa tó yé òun ni gígún álọ́ọ̀mù papọ̀ mọ́ ọmọ inú ataare àti jíńjà àti tùmẹ́rì no garlic álọ́ọ̀mù ọmọ inú ataare jíńjà àti garlic gígún wọn papọ̀ sísọ wọn di powder káwá mísì oyin àti epo pupa ni wọ́n máa fi ń lò hmm. oyin ẹ̀rí pé Yorùbá gbà pé ẹ̀rọ ni epo pupa bí pẹ̀lú oyin la máa mìsì papọ̀ hmm. tá máa fi lò ah, ọ̀dà pọ̀ fún ikọ́ ó da gán fún kọ́ pẹ̀lú òkú ọlọ́run álọ́mù ọmọ inú ataare sóyé àti jíńjà àti garlic a gún wọn papọ̀ a sàn lóòrùn tó fi ní padà tá kù tí ó kúnná dáadáa tábà tó wá fẹ́ lọ epo pupa àtoyin papọ̀ àwọn àbùpádà ẹdí ẹ̀sì ẹni yóò la lálàkan láàárọ̀ bákan náà lọ́sàn àti lálẹ́ ó dáa pọ̀ fún ikọ́ ọlọ́run fún àlùbáríkà sí. àmín. ìgbà míì ẹ lè wọ omi gbóná pẹ̀lú álọ́mù àti tọ́mtọ́m tó yẹ àti ọsàn wẹ́wẹ́ pẹ̀lú oyin òun náà dáa ṣùgbọ́n èlé tí mo kọ́ sọ yẹn dáa gan fún àìsàn ikọ̀ wà á jù. wọ́n tún wá ní wípé níbi ìbéèrè tá a béèrè lẹ́ǹkan nípa ìyìn tí ọmọkùnrin mọ fi ń jọ́kùnrin wọ́n ní pé ẹ sọ fún wa bá a ṣe lò ó ẹ ti so oògùn fún wa bọ̀ bá a ṣe lò gangan fẹ́ mọ̀. bá a ṣe máa ń lò mo lẹ máa fi ṣúgà sí ẹ máa fi mu ògì gbígbóná ibi téèyàn ti mu ògì yẹn òun àti nǹkan nǹkan yìí ni wọ́n máa ń sí lọ́lọ́run fi ìyanu tó ga sí lára hmm. ẹ rí ẹni tí ò bá rí gbẹ́yà hmm. tó bá fi lo aworo oṣó hmm. pẹ̀lú òkèlè àmàlà bókèlè ẹ̀bà ẹ rí pé tó bá jẹ́ òkèlè mẹ́ta ni tó kọ́ mi èké ní kó tó mì kejì tán ẹnu ọ̀nà ibẹ̀ ni ó ti bá pẹ̀lú ògbó ọlọ́run bẹ́ẹ̀ náà ni kinní tí mo sọ yìí tẹ́yìn bá mú pẹ̀lú ògì gbóná tó bá ti ń sọ̀kalẹ̀ sínú kéèyàn tún tó fi síbí méjì kẹta lé àǹkó wa ti dìde àǹkó wa sẹ́tìmọ̀ àǹkó wa. Ah, wọ́n ní kí ni n ta lè lò fún typhoid àti ibà. Ah, alhamdulillah wọ́n kí la lè lò fún àìsàn typhoid àti ibà kí tó sọ ilé mo fẹ́ kí bàbá wa tí mo fi ọ̀wà tàkùn lè dárúkọ àdòktòr dúró jayé ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ ah, wọ́n níbi táláyé mọ̀kan bá ń sọ̀rọ̀ lójú olùmọ̀ hmm. tó sì dákẹ́ akọ sùúrù ló ṣe tọrọ dájú pé <laughs> láti lè jẹ́ kí wọ́n jókòó tiwa káwọn sọ̀rọ̀ eléyìí táwọn kókò ìṣe fíìdì tí wọ́n kàn mọ́ òkúta èwo ní kankan dóró tẹ́ lọ sọ yìí sí ṣùgbọ́n fíìdì wa ni eléyìí sì dá wa lójú gan ọlọ́run ọba àlùbáríkà ṣiṣẹ́ yìí alhamdulillah wọ́n ní kí la lè lò fún typhoid àti malaria typhoid àti malaria ẹ gbìyànjú kẹ́ bá mi wá ọsàn wẹ́wẹ́ tá ń pè ní lime kò bá jẹ́ lemon náà lẹ́rí méjèèjì ló ṣiṣẹ́ a máa wá tó máa kọ́ á slice sí méjì méjì á kó sínú pot bákan náà lọ wá ewé ọbẹ̀ tá ń pè ní ọ̀ọ́yọ́ wọ́n tún máa ń pè ní ewédú a máa gé ìdí ẹ̀ kúò tẹ́rùpẹ́ wà mẹ́yẹn ọ̀pọ̀ ewé yẹn á kó lé ọsàn yẹn lórí á wà lọ wá ẹ̀yìn olébé ìbá lòun máa jẹ́ á kó lé lórí á wà bu omi tó mọ̀ sí á wà ṣe under hygienic condition sóye tí ó máa ó gidi tí gbogbo wọn wọ́n dàtọ̀ wọn lẹ̀ sínú omi yẹn hmm. lẹ́yìn náà á sì wẹ̀ pẹ̀lú aṣọ tó clean tó mọ́ dáadáa tó yá wà rọ́ síbi kan pẹ̀lú ògùn ọlọ́run ògùn ti dé hmm. apá ti bá ti typhoid ti bá ti malaria náà ó ti yíwọ́ fún àgbàlagbà síbí mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn mẹ́rin lálẹ́ ọmọdé bọ́jú orí ẹ̀ bá ṣe ń wálẹ̀ láti máa dínkù typhoid and malaria pẹ̀lú ògbọ́ ọlọ́run ìsókè ọjà bó ti jẹ́. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí ni oògùn eléyìí tí a lè lò fún tí a ń pè ní hepatitis. the same thing nǹkan tí mo prescribe fún typhoid and malaria yìí a máa fi control hepatitis a máa fi control hepatitis ṣùgbọ́n tí a bá fẹ́ tọ́jú hepatitis alákọ̀ọ́kọ́ ó máa ń da kí a kọ́ ṣe viral load. Nah from there wọ́n lè sọ bá yá kàrí àlẹ́ nìyẹn wọ́n lè sọ bọ́ ti nídìí kó bẹ̀rẹ̀ sí ní lóògùn àbí kò tí tásìkò ó dúró sórí ibi tí wọ́n bá rí pé iu yẹn ó ara ìsìdé wọ́n tó sọ pé eléyìí ti tó lóògùn sí eléyìí ò ti tó lo ògùn sí tó yẹ ẹ rí pé àwọn òfìdí kan tako ká lọ wádìí àmúdi tẹ bá máa ń gbọ́ gbogbo nǹkan tí màá sọ yìí tó bá nídìí kíníkan ẹ lọ ṣe bá ẹ lọ ṣàwo so láfíà àgbà tá a bá mọ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ from there alhamdulillah àwọn nǹkan tá a náà mọ̀ á wà túlẹ̀ fún nǹkan yẹn bí ìdínlá ọlọ́run sì bá wa ló ń sábàbí nípa ti hepatitis yẹn pẹ̀lú irú nǹkan tí mo sọ yìí ó da kó wà ní nǹkan tí èèyàn máa lò láti fi tọ́jú rẹ̀ mo ti sọ nǹkan kan tó wà lórí net mo pè ní alágbára mẹ́rìnlá bẹ́ẹ̀ ti gbọ́ rí alágbára mẹ́rìnlá nǹkan mẹ́rìnlá ni ó kọ̀ǹtẹ́nà ọmọ náà atari yẹn ó kọ̀ntẹ́ni ṣe nǹkan ni ẹlọ wo ni ah, <laughs> ẹ̀hẹ́ alágbára mẹ́rìnlá mo pè ó yẹn ó kànáfùrù ó yèrè bákan náà nǹkan yẹn indian sí wà mẹ́ sí wà mẹ́ àwọn nǹkan yẹn la máa ń lò lẹ́yìn bá ti nǹkan ọlọ́run tètè máa ń fún wa tó ti àfáà yìí wà mí a lọ sẹ́kọ̀ọ́ fún sẹ́mínà kan bàbá kan wọ́n jẹ́ Christian àbí bóyá ọ̀nà ọ̀fẹ́ ni wọ́n champion apps níbẹ̀ yẹn bàbá yẹn sọ pé ah oògùn alágbára mẹ́rìnlá yẹn àfà ó ti dáa jù ah mo ti jẹ kí ni bàbá yẹn pè mẹ́ mo ni mo ti jẹwó gidi níbẹ̀ gan fúndélẹ́yìn ọlọ́run fi bárkà sí gan ẹ lọ wò ó wà mẹ́ẹ̀. Naam, jazakumullahu khairan. Fún ọmọ tí wọ́n ní kí ni oògùn eléyìí tá a lè lò fún ọmọ tí wọ́n ń tọ̀lé. Oògùn àtọ̀lé pẹ̀lú oògùn ọlọ́run ẹ lọ wá Luban Zakar àti Herbert Sauda seed ìkíní kejì lẹ máa lọ tẹ́sọ̀ di powder tó bá ti di lálẹ́ ẹ máa wọ́ọ̀mù milk tóye hmm. ẹ bu abasada powder díẹ̀ sínú ẹ̀ milk tẹwọ́mù yẹn ẹ̀dẹ̀ bolu bá ń powder díẹ̀ sínú ẹ̀ hmm. ẹ wá gbé fọ́ọ̀mù ẹ̀ kó mú so kò nílò kọjá ọjọ́ méje o pẹ̀lú ògbó ọlọ́run jọ́ kẹ́ni jọ́ kejì tó ti hmm. dúró ah. bẹ̀kọ́ wá lò ọjọ́ méje ẹ̀ stop ẹ̀ inshallah. Hmm. jazakumullahu khairan lára àwọn ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní ni a lè lò fún ẹni tí ara bá máa ń yún bóyá tó bá ṣe ìwẹ̀ àbí tí bóyá ó làágùn díẹ̀ fẹ́ pé gbogbo ara ni ó mọ̀ yún àbí ẹ̀yìn náà ríro alhamdulillah ẹni tára máa ń yún àjíyàn rẹ̀ pé infection lẹ́ni yẹn ní kò sí lẹ́wù tí ò lè padà dé pápá kí àwọn owó ẹ̀tàn karamayún àbí tó bá ti làágùn karamayún ìmọ̀ràn tí wá fẹ́ ni ẹni kó lọ gẹ́ẹ̀tì èpo gi àgánwó kó wá jẹ́ tútù tó tún ọpa léni léni èpo gi àgánwó ẹ̀yìn pẹ̀ ní ọ̀gánwó kì í ṣe màúngá náà torí mo gbọ́ táwọn kan tó mọ̀ ọ̀gá nígbà tàbí. àgàn ó tóye èpo gbìn ẹ tútù ẹ lọ́jọ́ tí yẹn pa yẹn náà lẹ́gùn ẹ wàá tó hàl tó fàdà sí fẹ́ni tára máa ń ta àbára máa ń yún tó bá ti wẹ̀ tàbí tó bá làágùn tóye tó bá ti fẹ́ mú kó ẹ mọ̀ pé àlùtúfà mú after three days ló tó dógun o tó bá ti fẹ́ mú kó bu síbí méjì jáde ẹ̀rì ó máa kóró gan pẹ̀lú èpo àgàn ó yẹn kó wá fi omi síbí méjì là á tóye yóò mú láàárọ̀ àti lálẹ́ kò ní kọjá ọjọ́ márùn yóò máa wẹ̀ tààrò ní yúmọ́ pẹ̀lú ògùn ọlọ ọjọ́ bí ti jẹ́ àwọn bàbá wa tí mo fi ọwà tàpọ́nlé dárúkọ wọn bàbá wa imam wọ́n ní àwọn fẹ́ ká ṣe ìjókòó yìí láǹfààní hmm. tóró dájú pé gbogbo àwọn kan kéékèèké tá ń sọ yìí ọ̀dọ́rú wọn náà láti pọ̀ wọ́n láǹfà ká ṣe ìjókòó yìí láǹfààní ẹni tó mutí hmm. kí ló fẹ́ lò tí ò fi ní mutí mọ́ mo ti challenge dọ́tọ̀ alẹ́ kan pé ṣé wọ́n ti ní wọ́ọ̀dù fún ẹni tó bá rí bẹ̀ ká máa gbé wọn bọ̀ wá ṣé treatment tó àwọn ní òsí o ṣùgbọ́n treatment ń bẹ ńlẹ̀ tó sì dájú pẹ̀lú òkú ọ̀la ẹni tó mutí àtẹni tó ń ṣe zina àtẹni tó ń jalè gbogbo àwọn ìwà dọ̀tí táànà mọ̀ pélé yóò dáa nígbùtẹ́ ènìyàn náà mọ̀ sọ pé kò ìwẹ̀ ẹlòmí máa sunkún ẹ̀sánú mi kò yé mi náà mọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ẹ kọ́kọ́ ṣe rúkíá fẹ́ nìyẹn tẹ bá lo nǹkan tí mo sọ ìtọ́lọ́n bá fẹ́ yóò ṣiṣẹ́ o ṣùgbọ́n ṣíṣe rúkíá yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ àmọ̀ pé pẹ̀lú agbára ọlọ́run ló fi ṣiṣẹ́ torí tèèyàn bá jẹ́ ẹni tó máa ń tráì nípa ká lo ewé àtegbò fi tọ́jú àwọn èèyàn nínú ṣẹ̀rí àwọn ń pè ní tẹ́gíríbà experiment ni tó perform tó succeed tí kì í bá ṣe pé ẹ̀ ń padà sọ́dọ̀ ọlọ́run yóò dé stage kan èèyàn fẹ́ gbàgbé ọlọ́run èèyàn fẹ́ mọ fọ́ gbáyà téwé àtegbọ́ ọmọ gbìyàn ṣùgbọ́n nípa ìmọ̀ ṣe rúkíá yóò mọ̀ dán padà sọ́dọ̀ Ọlọ́run ní kúkúrú ẹ jẹ́ ká kọjú ọyá wà sọ Ibrahim dà wà sọ tẹ́ mọ́sí ẹn tí mú tẹ́ tí tẹ́ tẹ́ kílẹ̀ mọ́sí wọ́n fẹ́ sọ ọ̀nà ẹ̀dà sọ́rọ̀ ọ̀yá sọ̀rọ̀ ọ̀yá gbẹ́sẹ̀nù Facebook page àwọn ẹ̀rọ ìpúrọ́ àti kòfóòkun fòfóòkun àti ewé bombom ewé bombom àwọn lọ bullet powder ẹ mélòó mélòó ewé bombom yẹn lọ́jọ́ mọ́kànlá àbí mẹ́sàn-án ẹ̀rọ ìyẹ̀pọ̀ lọ́kànlá àbí mẹ́sàn-án mm-hmm. fòfóòkun fòfóòkun bíi powder. nǹkan tá a máa ń lò nìyẹn àwọn tó máa ń prepare nìyẹn àwọn èèyàn dẹ̀ ń gbọ́ lọ́ngbọ́ lára ẹ̀ ọlọ́dẹ máa ń lò sáàbí gán hmm. ẹni tó mu gbó ẹni tó mu tí hmm. ẹni tó ń ṣe zina ẹni tó mu cocaine hmm. ẹni tó mu heroin gbogbo ẹ̀ láti fi tọ́jú pẹ̀lú òkú ọlọ́run balẹ̀ wọ́n ní báwọn ló ṣe máa lò tẹ́ bá ti prepare rẹ̀ sí powder tán ẹ máa gún èkùrọ́ yẹn sí powder ewé bombo yẹn ẹ sá nínú ilẹ̀ ní salon tí ó fi gbẹ ẹ tọ́nà òun náà sí powder fòfó òkun yẹn máa ha tinú ẹ̀ yẹn ni powder yẹn gbogbo wọn mísì wọn papọ̀ ẹ̀ wà á divide ẹ̀ sọ́nà mọ́kànlá eleven days náà ni ó fi lò ó ti tán. Jazakumullahu khairan wọ́n ní ẹni tí ó ní partial stroke tẹ́sẹ̀ máa ń ro tó jẹ́ pé kò lè rìn láti ibì kan síbì kan bákan náà lálẹ́ kò ń rọrùn sùn dáadáa ó ń rọrùn sáwọn kí ni àwọn nǹkan tí ọlọ́run lè lò sábàbí. alhamdulillah ẹni tó ní partials wọ́n ní kí ló fẹ́ fi lo anything ó lè lo nóògì ó lè fi sínú òkèlè àmàlà kọ́sà make sure pé jojúmọ́ ló mi ìdápọ̀ kan tó ń dénú rẹ̀ jọmọkànlá tó bá fi lé ní ọ̀kọ̀kànlá ẹ̀yà dàyókù nù ní eleven days kì í kọjá rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. náà ẹni tó ní partial stroke àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí pọ̀ àwọn ọ̀nà tá ń gbà tọ́jú stroke pọ̀ ṣùgbọ́n ọ̀nà yìí fi mí lọ́kàn balẹ̀ gan ó dẹ̀ dáa gan àwọn items yẹn pọ̀ díẹ̀ aláwọn ọ̀nà ìbílẹ̀ fún partial stroke bẹ̀tẹ̀ bá lò fáwọn kan wọ́n sọ pé ó ṣiṣẹ́ àwọn kan sọ pé kò ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ yìí wàláhìí làbí mò ń máa ń ṣiṣẹ́ dáadáa. Masha Allah. alákọ̀ọ́kọ́ ẹ máa lọ tọ́jú lubanzakar tí mo dárúkọ lẹ́ẹ̀kẹyìn bí òkúta yẹ́lò báyìí ló ṣe rí ìkejì fijul seed tó ń pè ní busur fujul fijul seed ìkẹta black seed ìkẹrin garlic àlùbọ́sà ayù gangan ìkarùn garlic oil ìkẹfà black seed oil ìkeje khaltufa ìkẹjọ oyin àwọn items mẹ́jọ yìí òun náà la máa fi tọ́jú stroke ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ kan tẹ́ bá ti lọ gbọ́ gbogbo bí mo ti treat stroke mo máa ń sọ pé kó tó di pé bẹ̀rẹ̀ sí ní lo oògùn mi tí mo bá sọ fẹ́ni tó ní stroke ẹ lọ sí MRI o nítorí a fẹ́ mọ condition wo ni àwọn nerves tó wà nínú orí wà tó bá jẹ́ pé ìkankan ti fọ́nmẹ̀ ló kọ́ sí stroke ẹ máa ń lo ẹni oògùn fún o eléyẹn gbé lọ sọ́ndà ọ̀dọ̀ àwọn fíṣí òní o wọ́n mọ bó ṣe máa ń du ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ń ṣe tẹ́ kanjú pé ìfẹ́ lóògùn kó tètè dìde ẹ̀ pẹ́ nìyẹn o hmm. ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kò ní deficiency kankan nínú brain yẹn nígbà tó ṣe MRI tó yẹ wọ́n tún lè lo CT scan náà èyí tó jẹ́ ti tòkè ńgbà míì láti fi detect ṣe condition yẹn wà intact lẹ́yìn yẹn tí ò ti ṣíṣòro yẹn ẹ prepare àwọn kan yìí ẹ máa wọn a cup of honey pure one one hundred and sixty ml ẹ wọn khaltufa apple cider vinegar water the same quantity So sóye albert sauda powder tẹ ṣíìdì tẹ lọ sí powder ẹ máa ra ṣíìdì tó ẹ powder tó wà nílẹ̀ o ṣíìdì tẹ tẹ lọ turn to powder ẹ strong hmm. tó bá ti pẹ́lẹ̀ yóò ti fail a spoon and half ẹ bù sínú kinní yẹn bákan náà ni. Lubanza Zakari, a spoon and a half ebusi. Uh, eh, garlic oil, three spoon. Black seed oil, three spoon. Busur fujud, two spoon. Fujud tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà. Two spoon. Gbogbo nǹkan ilá a máa gbé sórí iná, iná wẹ́rẹ́wẹ́rẹ́ táfi níṣẹ́ tó ti níṣẹ́ papọ̀, ó ti tán. Ẹni tó ní stroke máa lo spoon láàárọ̀, spoon lọ́sàn spoon lálẹ́. Ìkejì, a lọ gẹ́ẹ̀tì kìnnìkan tá à ń pè ní dúnù nàá, ultimate dúnù naam ultimate wọ́n ṣe láti bí márò ogóngò ni wọ́n fi ṣe sóyé a mọ̀ sí wọ́n gbogbo bí tó wà affected ẹ try rẹ̀ ẹ bọ́lọ̀ dáadáa mẹ́. Jazakumullahu khairan lára àwọn ìbéèrè wọ́n ní obìnrin eléyìí tó yẹ pé tó bá ní oyún fẹ́ pé láàrin oṣù méjì oyún náà máa ń wálẹ̀ kò wá ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta ló ti ń ṣẹlẹ̀ kí ni àwọn ìgbìyànjú tí ó ń tán lè ṣe. alhamdulilayi ìgbẹ́jọ́ àkọ́kọ́ ni pé ó bùkátà kọlọrí àwọn gaini. gynecologist bẹ́ẹ̀ láti lè mọ àwọn ìṣòro tó ń kọ́ sí threatening abortion yẹn torí kó ṣeé ṣe kó jẹ́ pé àwọn okùn tó gbé ilé ọmọ ró àwọn ló ti weak àwọn nǹkan tèmi fẹ́ máa ń mọ̀ ni jẹ́ kí n mọ kí ní problem yẹn gẹ́gẹ́. positive agent. ọlọ́run bá mi kẹ́yìn tí mo bá ti wá mọ̀ tán wọ́n fi yókù lẹ̀ fọ́dọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni kí n mọ kí ni causes and then kini problem yìí gẹ́gẹ́ after that pẹ̀lú ògbó ọlọ́run yóò kù ti fi yẹ wọlé tẹkùsù máa lè ìṣẹ̀lẹ̀kẹ̀ bí ọlúwa ní mọ́ dáfẹ́ lé nǹkan kó dúró lórí ẹ̀bẹ̀rẹ̀ sẹ́mbẹ̀ láì nímọ̀ tó dájú nípa ẹ̀ wádìí kọ mọ̀ pé nǹkan báyìí ní causes nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ àwọn kéèsì yẹn máa ń wáyé tí wọn ò lè dá sí lọ́sípítù mo sọ yẹn dáadáa tẹ́ bá lọ láwọn gáínì at the end of the day wọ́n sọ pé gbogbo nǹkan làwọn wò kò sí àti àkùnṣà it's normal ìwọ̀n pé ẹ máa lọ pray ẹ̀yàn tó bá ti dé stage yẹn ó súnmọ́ yẹ pé wọ́n sàárà rẹ̀ ni sírù yẹn wà lè wá lọ́wọ́ jínú lè wá lọ́wọ́ ọmọ èèyàn tọ̀ irú eléyẹn the next ohun tí yóò kàn sí oníkàgbégbà ọ̀nà ìlàjì ṣẹ̀rẹ̀ pàápàá jùlọ ìlàhíyà pẹ̀lú lílo àwọn àyàtù alkùránìyà àwòrán kì í sídìrò ahadar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ibnilá wà bí kòdírátì nẹ́tíjà ọ̀sẹ̀ wọ́n á tún. wọ́n béèrè nípa um, arthritis àti rheumatism pé kí ni àwọn nǹkan tí a lè lò bákan náà wọ́n tún wá ní pé àwọn nǹkan míì wà tó jẹ́ pé bí iṣẹ́ tí àwọn ń ṣe kò fáwọn láyè láti lè mọ ra àwọn nǹkan àbí láti lè mọ wà ọ̀gọ̀rọ̀ àwọn tó sì ń tà ń gbà míì wọ́n lè tàtàkùtà fún yẹn tí wọ́n bá rí nǹkan kan tà kọ́mọ́ fún yẹn lórí tí èèyàn fẹ́ rà pé ǹjẹ́ provision ti wà lárọ̀ọ́wọ́tó eléyìí tí àwọn lè ọ́dà fún tí àwọn fi ra àwọn nǹkan míì. alhamdulillah ẹni tó ní rheumatism àti arthritis àwọn súnmọ́ra a mọ̀ pé rheumatism máa ń graduate lọ sí stage kẹwàá ènìyàn padà di ẹni tó wà tó ní arthritis láti gé kúrú àwọn kan tá a lè ló lárọ̀ọ́wọ́tó. pàápàá jùlọ gbogbo wa mọ̀ pé gidi ni clove jẹ́ fún rheumatism àti arthritis oògùn gidi òun ló jẹ́ torí pé ó ní àwọn èròjà analgesic inú tó hàìgà sóye bákan náà a ní nǹkan kan tá à ń pè ní aniseed ọ̀gá anisit aniseed kí ni àròbí ààrẹ ọmọ jẹ yansun yansun tí èèyàn bá rí yàn sùn tẹwà lọ papọ̀ pẹ̀lú clove ẹni tó wá ní arthritis wọ́n fi mu ògì gbóná àwọn bàbá wa ti pẹ́ mi àgúnmu ẹ̀rí pa làwọn sábà wọ́n fi <laughs> ṣùgbọ́n sìn àti advance lọ stage tẹ bá ṣe tán powder ẹnu kẹsọ́ di capsule ìgbà tí capsule machine ti wà so yẹ ẹ kàn turn into capsule ẹnu kí patient yẹn mọ ẹ̀rí pé yẹn gan wà presentable ó dẹ̀ ó wà attractive sóyé bákan náà ó look like pé yes eléyìí wà pa ó ṣe gbé mì sóyé ẹ change ẹ sí kéèyàn capsule ẹ ti ẹni tó ní arthritis kó mọ lu two capsule láàárọ̀ two fifty milligram ló máa gbé two capsule láàárọ̀ lọ́sàn-án lálẹ́ so eléyìí tó túmọ̀ sí pé ẹni yẹn inú system body body ẹ̀ àwọn capsule yẹn tí ó mọ mi ẹ̀rì kó ti lọ sí seven fifty pẹ̀lú ògbọ́n ọlọ́ngbà tá a bá fi níbi two weeks three weeks ẹni tí ti rí yẹ̀kẹ́yẹ̀kẹ́ yóò dẹni tó dúró ńlẹ̀ dáadáa ìkejì tá a máa fi ń kọ̀ǹtró tí tẹ́nì bá ti wà deform hematitis máa ń deform yẹn ẹsẹ̀ ó lè wọ́ sẹ́gbẹ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tá a máa fi ń kọ̀ǹtró rẹ̀ ìfù tó jẹ́ pé eléyìí wà lórí net ìbẹ̀rẹ̀ àánà ti kẹ́kọ̀ọ́ ẹ̀ òun ó náyàn lówó bákan náà ó náyàn wàhálà ṣùgbọ́n fún yẹn rìsọ́ọ̀tì tó dáa a máa gẹ́ẹ̀tì ginger tá a mọ̀ kankandoro làwa ń ginger atalẹ̀ funfun a máa gé enye ẹ̀ta ẹ̀yẹn a máa gáàtì kànáfùrù síbi kan máa hàdì ẹ̀nu lime ọsàn rombo méjì a máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ á síbi mo kó náà ni garlic kan ten or twelve loaves ama ha hàdì mu pẹ̀lú omi how many five liters of water àwa ṣe tó máa hó gan lálẹ́ ní o ẹni tó bá ní arthritis lẹ́yìn tó ti ń lo èyí tí mo sọ yansun àti clofin yẹn a ṣe tó máa hó gan àwa gbé kalẹ̀ tó wá sí temperature tí ò lè bóyàn lára bẹ̀ tó ra máa lọ́wọ́wọ́ àwa bu iyọ̀ ẹ̀kún síbí kan sí ẹni tó ní arthritis ó kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí anywhere àbí tó ti wà deform nù ààrẹ sóye alalẹ́ ní òmọ̀ sí kíni èyí tó bá ṣe lálẹ́ yìí yóò dànù yóò tún ṣe ní lálẹ́ ọ̀la ìgbà tó fi pé forty days kódà ẹsẹ̀ àwọn àtàpàǹkò míì máa ń wọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí pẹ̀lú ògùn ọlọ́run pé ó nà padà ó jẹ́ bó ti jẹ́. Jazakumullahu khairan wọ́n ní kí ẹ jọ kí ẹ fún wa ní mọ̀rọ̀ nípa abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọdé. abẹ́rẹ́ àjẹsára fún àwọn ọmọdé àyà tí ó bá mi wí mo ti kà ń sìn àwọn tá a bá bèrè lọ ẹja bèrè lọ dókítà wa torí pé àwa náà ní nínú Islam àwọn nǹkan tá a lè lò tí ó nípò pé ká ìmúnà ara wa like èso albert sauda ń sìn ìyàwó aisha kì fi itọ́ kí fi kan itọ wọ́n wá fi kan èso albert iye tó bá gbé ni jẹ tánàbí sọ pé máa ń dáàbò bo èèyàn kò ń àmúdi ẹ rí i pé tó bá jẹ́ kó safe tó rà al-aswat ọ̀rọ̀ pọ̀ tá a dẹ̀rẹ́ ni bọ́ síta kó defend yẹ sheikh najimudin suleiman hafidahullah lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ mẹ́ta náà fi ń sọ̀rọ̀ yẹn pé ẹ̀yin tẹ́ mọ̀ nípa nǹkan yìí tó yẹ tẹ́ lọ ní mẹ́sìn àtẹ̀yìn tó yẹ pé pharmacist lẹ́sẹ̀ àwọn èèyàn sọ fún wa pé abẹ́rẹ́ yẹn ò safe kó tó di páwọn ó sọ fún àwọn ẹ̀tọ́ ráwa láwọn tí ń gbọ́rọ̀ wa tó pé ta bá ní go wọ́n lọ ni ta bá ní kọ́ wọ́n padà ni a gbúdọ̀ sọ tí wọ́n ti fún wa ní a gbúdọ̀ sọ nǹkan kan láti fa àwọn èèyàn sínú ewu títí tá fi mọ ipò wo ni kíní yẹn wà mo rò pé èmi ò mọ anything nínú nǹkan tí wọ́n kó jọ tí wọ́n fi ṣe àwọn abẹ́rẹ́ yẹn tí ò bá ti wá safe a sọ fún àwọn èèyàn kan máa lò until tá fi rẹ́ẹ̀rí kó safe a sì mọ̀ pé irú àwọn nǹkan tó bá rí bẹ́ẹ̀ yẹn nǹkan tá dúró lé lórí pé ẹ mọ́ ti lò títí tá fi rí evidence pé ó ṣe kíní ó ṣe tọ́ràrú èèyàn ti pọ̀jù lágbàáyé kò dá kíní kan ó ń kọ́ sí fitna lọ́jọ́ iwájú fún àwọn tó bá gbà ó ṣe kíní kan a mọ̀ pé òsùn tó ní side effect bẹ̀tà fẹ́ mọ̀ kí àwọn effectiveness yẹ and then àti bad side effect tó ní in future lórí àwọn tó bá gbà kó tó di lè sọ fún àyè pé kí wọ́n bẹ̀rẹ̀ sí nínú wallahu ta'ala alam mo rò pé gbọ́ mi yé. naam wọ́n ní kí ni àwọn nǹkan tí a lè lò fún cataract àti glaucoma. naa cataract àti glaucoma alákọ̀ọ́kọ́ ṣé ó wà reversible sa ìbéèrè ni o ṣẹ́ni tó bá ti ní ìjó lè padà sẹ́yìn torí ohun tó bá lè mú padà sẹ́yìn òun lòdì ohun tó bá jẹ́ pé yóò jẹ́ kó dúró síbi tó wà tí ò ní jó lọ́wájú management nìyẹn ooo bẹ́ẹ̀ èwo níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ bá lè ṣe àwọn nǹkan tí ń bọ̀ kí máa ń padà sẹ́yìn ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ó bí gidi ó tún wá bí wàhálà mo máa ń sọ pé inú ọ̀kan tẹ́lò ni fresh carrot wà wọ́n yìí dẹ̀ sábà gbé carrot lọ́dọ̀ wa ń bí wọ́n kó wá látòkè ọya ni mo sọ pé Zaria àti Kano lèmi ti máa ń rí fresh carrot jẹ tí wọ́n ṣẹ̀ wá jáde báyìí ẹ mọ̀ blend the carrot àti tàtàṣé àwọn nǹkan tá à ń sọ àwọn nǹkan tá à ti practice ni àti cucumber pẹ̀lú ginger so ye everyday tàtàsé èpo tàtàsé ni kò ń ṣe tinú ẹ̀ ẹ̀jọ̀ tinu ẹ̀ kó èpo ẹ̀yìn tàtàsé yẹn ẹ máa blend yẹ pẹ̀lú carrot fresh one ẹ blend yẹ papọ̀ cucumber ẹ blend yẹ papọ̀ ginger atalẹ̀ funfun ẹ blend yẹ papọ̀ so ye tó bá wù yín ẹ sieve ẹ̀ kó jẹ́ kó mi ẹ̀ lẹ́ extract ẹ wá fún orange gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀sán olóyin tá a mú ẹ fún si kẹ́niyẹn mọ́ mú lẹ́ẹ̀kan lójúmọ́ after three months ninety days ẹ padà sí lab ẹ lọ wo lẹ́ǹsì ẹ nìyẹn and then kí ni impact ti glaucoma sì tún ní bẹ́ẹ̀ tó reduce na abó ti tán tí ò bá tán ó gbọdọ̀ reduce ní pẹ̀lú ògbó lọ the same thing cataract eléyìí jẹ́ bó ti jẹ́ àwọn oníbìlífì nínú ìkan kíkan sí lọ títí bí àwọn kan tá à ń lò tó ń correct ẹ̀ wá láti inú náà a rí nínú àwọn àgbàlagbà táwọn sọ ewé jìnrìn ewé jìnrìn pé kéèyàn máa kan sí ohun tí òun láì tí ò jẹ́ ká láì bàbá yẹn náà ni wọ́n sọ ń jọ yẹn ìgbà tí wọ́n láwọn ti jẹun pẹ̀lú oògùn alágbára mẹ́rin láìpẹ́ àfa mo ti jẹun mo ti lówó mẹ́gàn ni o àwọn náà wá sọ nípa ewé jìnrìn bẹ̀tọ́ tó ń jẹ́ ká fẹ́ sọ ni pé wọ́n sọ pé ká fi ọwọ́ gbo ewé jìnrìn gbogbo alásámọ̀ ewé jìnrìn yẹn àbí ká fọwọ́ gbó ká máa wá kan omi rẹ̀ sójú lálẹ́ lálẹ́ nìkan ni o fi sùn wípé anything glaucoma and cataract pẹ̀lú ògbó ọlọ́run as time goes on yóò mọ̀ ìyàtọ̀ bẹ̀tọ̀ tó jẹ́ káwa sọ eléyìí ni pé ọwọ́ wa gan mọ̀ bó ṣe rí báwo la ṣe fẹ́ fi gbo nǹkan tá fi extract omi yẹn tí ó rọ sínú tí a lè pé kí wọ́n tún try yẹn náà bẹ̀tẹ̀ yìí táwọn máa ń lò ẹ rí i pé mo ń bí àwọn òun làwọn sọ. lára béèrè tí wọ́n béèrè yìí pé ẹni tí ó bá fẹ́ sanra díẹ̀ tí ó sì fẹ́ ẹni tó bá fẹ́ sanra tí ó sì fẹ́ jẹ́ kó yẹ pé sísanra náà ó pọ̀ jù kí ni ẹ lè sọ pé kóńtàn máa lò. alhamdulillah ẹni tó fẹ́ sanra ẹ̀rí àwọn èèyàn ti rẹ́rìn pé sọ wọ́n fi gbowó ni wọ́n fi gbowó.

pẹ̀lú ògùn ọlọ́run ẹni ó put on weight ó jẹ́ bó ti jẹ́ náà. náà. ọlọ́run mi kẹ́yìn wọ́n lẹ́ni tó wá sanra tó ń fẹ́ reduce ńkọ́ sẹ́ríṣẹ́ ìtún fruit yẹn omi kan wà tó fi preserve ẹ̀ ẹ̀kọ́ ọmọ nǹkan sínú gò báyìí ó wà nú omi má jẹ èso yẹn wọn tó bá fẹ́ reduce omi yẹn ni kó máa mú kò jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbọ́n lẹ́yìn ó reduce ayó ah, wà lẹ́yìn ṣá. náà wọ́n ní obìnrin wọ́n ní obìnrin káfílẹ̀ ìbíta ńlẹ̀ wọ́n ní obìnrin eléyìí tí ó ti dàgbà dé àwọn stéèjì kan bóyá ó dàgbà dé twenty five years kò wá rí ẹ̀jẹ̀ nǹkan oṣù wípé ìjẹ́ irúfẹ́ obìnrin tí ó ní problem àbí ò ní problem ah. àtọ́ ẹ̀ pé ó ní problem kí ni nǹkan tó lè lò. alhamdulilayi wọ́n ní obìnrin èyí tó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò wá rí nǹkan oṣù ẹ̀ mọ́ wọ́n ní sọ ní problem àbí ò ní problem òun gangan ní problem kìí ṣe kó ní problem òun gan problème àkòsẹ́ ní kòsẹ́ ní problem kí ló lè lò tí ó fi padà wá àbí ọ̀rọ̀ nìyẹn máa sọ oògùn ìbílẹ̀ bí ṣe ń sọ bọ̀ níbí ẹ mọ̀ pé Ọlọ́run kọ́ àwọn bàbá wa lẹ́kọ̀ọ́ obìnrin tó ti wọ fifty five tí mẹ́sìsì ẹ ti dúró láti bíi forty years ẹ wá fẹ́ kí mẹ́sìsì yẹn padà wá pẹ̀lú ògùn ọlọ́run àwọn sàrújú dán rẹ̀ wà èyí tá lọ lọ ìkódẹ nínú ẹmọ́bìnrin bàbá ọ̀ nínú ìbẹ́pẹ yẹn sóyé tóbìnrin yóò lò tí ó bẹ̀rẹ̀ sí rẹ́jẹ̀ gbogbo a ti mọ̀ pé idán ni ẹ̀jẹ̀ yẹn ò lé lọ títí kò tún ní wá mọ́ ṣùgbọ́n eléyìí pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀jẹ̀ yẹn ó mọ flow padà ni ìmùtẹ́nìyẹn bá fẹ́ lóyún ló gu ọlọ́run yóò tún lóyún lẹ́yìn sixty years insha allah insha allah kí lẹ́ni yóò ṣe nǹkan méjì náà ẹ lọ wá epo àgànwó tí mo sọ lẹ́ẹ̀kan yẹn epo àgànwó ẹ lọ wá tútù ni o ṣẹ́rí tẹ bá fẹ́ lo àgànwó tí ó fún ní resort ẹ lo tútù ẹ̀ kíákíá ẹ rí pé òun ni mo ní ká rẹ pẹ̀lú káltùfà epo àgànwó yẹn á lọ wá ágùn tí ó pọ̀ díẹ̀ a wá fi omi fifteen litres lábùsí a wá ṣèṣe tí ó fi gbẹ́kú five litre pẹ̀lú ògbọ́ ọlọ́mẹ́sìsì ọwà pẹ̀lú ògbọ́ ọlọ́mẹ́sìsì ọwà fifteen litre láfi ṣe ìpọn ọgbẹ àgbọn yẹn ọgbọn ó tó júmọ́ ní o a wá ṣe tí ó fi kú five litres ìgbà yẹn ló dóògùn síbi mẹ́rin péré láàárọ̀ mẹ́rin péré lálẹ́ ó máa ń kọ́rọ̀ bẹ̀tẹ̀mẹ́sì sí ọwà ìkejì òun ni igi tó ń pè ní ẹgbẹ̀sì igi ẹgbẹ̀sì egbò ẹgbẹ̀sì alọ́wà afọ́ tí ó mọ̀ tó yẹ agé kéèkèé asàṣórùn àwọ̀ agun tásọ di agúnmu tó yẹ ni ó mọ̀ fi díẹ̀ mògì 2.5 minutes síbi kónkóló pàwátá yẹn mògì láàárọ̀ àti lálẹ́ àwọn tó ti wọ 60 years pẹ̀lú ògbọ́lá máa ń lo ẹ mẹ́sìsì wọn padà tó dà kí lórí àdáadáa ó jẹ́ bó ti jẹ́. naam jazakumullahu khairan àwọn obìnrin béèrè ìbéèrè eléyìí tó jẹ́ pé tá a bá béèrè yóò dàbí pé a tí tiwọn ń bì wọ́n ní obìnrin eléyìí tó jẹ́ pé ó ti dàgbà dáwọn stéèjì kan ọkọ rẹ̀ tó bá kọ bá wá ló yá àpò ara rẹ̀ ò kí ń move eléyìí sì ni ó máa ń fa oríṣiríṣi nǹkan pé ẹjọ́ kí ni àwọn nǹkan tí irúfẹ́ obìnrin náà lè ṣe alhamdulillah ọ̀rọ̀ yẹn ti lọ súnmọ́ra wọn jù obìnrin tó ti dàgbà dé stage kan èyí tọkọ bá ló yá ara tiẹ̀ ò múfù mọ́ kí lẹ̀ ń gbà ń bẹ̀ sọ oúnjẹ ni ẹ kàn dà á lọ́rẹ̀ láàmú torí pé ìgbà tí ojú ara obìnrin ò bá ti wà lubricated ẹ kò lè gbádùn sex mọ́ ẹ̀sà kò lè gbádùn ẹ̀ mọ́ láti wá lè jẹ́ kí ibẹ̀ yẹn kó fresh padà ah, ẹ lọ lo àwọn nǹkan tí mo sọ kọjá ń tí ó dá mẹ́sìsì padà yẹn torí mo ń dá sísítẹ́ẹ̀mù ara padà ni èèyàn làwọn bàbá ń pè ní àjídì sàlámù.